pè pè pè pè means call out pè means call out ẹ dìde dúró tí olùkọ́ bá ti pe orúkọ yín ẹ dìde dúró tí olùkọ́ bá ti pe orúkọ yín